الذي عزنا بالإسلام وأكرمنا بالقرآن والصلاة والسلام على المبعوث رحمة للعالمين ولا عاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل خطابه ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته أنت أتقف الله على نجله أنت رأيك يا سيدي فوال فاوى أقبع ألفاوى ألشفاوى síwájú wa annabi wa muhammad sallallahu alaihi wasallam ìṣọ́lọ́n kọ́ mọ́nàbí ní àtàwọn ará lè ràtàwọn sọ́kábà rẹ̀ ìbẹ̀lọ́wọ̀n bá kúsànú àwa náà kàláwọn òbí wa tàwọn alfáà wa tàwọn ọ̀gá wa àti gbogbo àwa jẹ́mọ́ ìlọ́kùnrin wa lóbìnrin ọmọdé àgbẹ̀gbà ọlọ́mọta sànú wa látàrí kẹyàmọ́ kíra tí a fi ti dánilẹ́kọ̀ọ́ tí ń jẹ́ ẹ̀kọ́ fún wa ọ̀nà pé ọ̀rọ̀ islam gbogbo ètò ìgbésí ayé ní islam kú sínú ọ̀rọ̀ nípa oko dídá bá ti máa dáko wá sí kéré oko bá ti máa ṣe lóko àtàwọn nǹkan ọ̀gbìn bó láti ṣe ni à ń kà lọ́wọ́ kọ́lọ̀ ti kú yíwájú bá ti máa kà lọ báàbù tí à ń kà lọ́wọ́ àdéhùn number two thousand three hundred twenty five lábẹ́rẹ̀ láàárọ̀ yìí báàbù ìgbà kọ́ọ̀lá أكفيني مونة النخل وغيره شاركني في ثمرة باب بي تو إيوا من ملتو أكوي àwọn dídì àtàwọn èso àwọn nǹkan mìíràn àgbè sínú oko yìí ìwọ́n mọ́ mójútó ilé ní olóko àmọ́ àwọn onímọ̀ mójútó mójútó àìkéré oko àjọwá pín èrè oko yẹn ẹni tó lóko

الأنصار النبي صلى الله عليه وسلم عكس بيننا وبين إخواننا النخيل إشارة صلى الله عليه وسلم أمر مدينة وأنصار أصبر لكي يا رسول الله عكس بيننا وبين إخواننا النخيل أمر قوة أكبروا أكبر قيسوا أمر مكة أمر بكي أما مدينة أما مكة náà lọ́n fi kù wọn ní al-ansar ó kọ wọn yẹ́ tẹ́lẹ̀ azrad ni àti aus àwọn ọ̀nà méjì ti jẹ́ ẹ̀ràn lárúbáwá tó wà ní Madina nìyí àwọn yẹ̀wò tún wá bá wọn ó bí wa ní àwọn ní ìwùjọ́ ọlọ́ọ̀bá bá ti sọ́wọ́n mọ́ àyá yìí axon bẹ̀ iná náà bí na ẹ̀kọ́ nìna ẹ̀kọ́ tí kò kí láàrin wa pẹ̀lú ọmọ àyá wa ẹ̀yà al nàkhil àwọn bàdúgbìlù yìí àwọn kùdúgbìlù kò tó wà ترى لا أراه إلني كاين فقالوا تكفونا مؤنة نشارككم في السبع كمرة قال سمينا قالوا سمينا وأطانا فتجلوا kí àwọn ti gbé nǹkan sínú ọmọ mójútó ìyẹn tó bá dìgbà ìkéré kájọ máa gbé èrè okùn ọ̀nà ìsinmi ìnáwó àtàwọn àdólè àti sàrámà wọ́n fẹ́ á sọ ìfúnná pé kẹ́yìn alára ara ọ̀ ẹ wo ìfisí dáadáa sáwọn ará màdúgbò sí sáwọn ará maka má sáwo àìníwọ́ bí a ti wọn náà hmm? two thousand three hundred and twenty-five two thousand three hundred and twenty-five ọlọ́run fún yẹn ṣòro. Àṣírí 2325 باب إذا قرأ أكفيني مؤنة النقل وغيره وتشاركني في سمر باب تلوائتك باب مجتوع وقوي وكوجب لي أتعوى وكاميت وعن وقوي لينا كان يستطيع وقوله كوكوكي إليكو وقال حكم بالناس أخبرنا شعيب حدثنا أبو النزاد عن أعرج عن أبي هريرة رضي الله عنه قال قالت الأنصار للنبي صلى الله عليه وسلم وأنصار وصف وصفت لجنبتين أقسم بيننا وبين إخواننا النخيل أبعدين الوعي كلان يواصل لهم على مدير أمرا مقص مواعي كانوا لقوا يعكي جميل وعي كلا أراه أراه فقالوا تكفرون بالمؤنة لان يعني أنت عملت وما بتجوع ما تجوع يعني نشارككم في الثمرة بعد بعد بقيروا بقيروا بسورة يعني أجوا ما كانوا قالوا سمعنا وعطانا أبي وأسلاما خذوا حديث 2326 باب قطع الشجرة والنخل باب كما تجي كما تجي أنس أمر النبي صلى الله عليه وسلم بالنقل فقطعه حديث أنت سيكون بجدله في المدينة يدعى بني النظير الاسلوت على الطيران تجسدني جبنا موسى بن إسماعيل جبنا دويرة النافع عن عبد الله رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم أنه خرق حرق نقل بني النظير بسرعة نقول بصوابة يجيبنا ونبعين لك كفرنا وكل علينا فوقيه هي بويرة ربطنا ولاء يقول حسان حيلو فرد حسن ثابت ما بيقولون شيء وحان على سرات بني دوي بين متى بني دولوي هو يقول بن النذير حريق ببويرة مستقر ọ̀sùn àwọn ìdí dẹ́bìnì wọn ná bùwẹ́rẹ́ àdúgbò àwọn dẹ́bìnì wọn ná ọ̀sùn wọn tún tẹ̀lé ra wọn ni yàní ojú ogun ní ìgbà kí yẹn sùn kan náà wọn yàrá dálé àmọ́ bá òfin ìlú ìrọ̀ṣẹ́ náà náà ó ní àwọn benin nazir àwọn yahudi wọ́n lu gi gẹ́gẹ́ bí gbẹ̀rù wọ́n gọ̀ sí ìgbì káà mùsùlùmí bọ̀ wọn nílé àwọn onímọ̀ kan wọ́n bẹ̀rẹ̀ ìgbì yẹn tó máa fa fàmọ́ àwọn mùsùlùmí ọgọ̀ sẹ́yìn àwọn igi yẹn ọ̀nàbí wa ni kó sọ àwọn igi yẹn ní aláìní àti igi wọn kó máa jẹ́ bí garkuwa kó máa jẹ́ bí defense fún wọn pé wọ́n ta ọ̀fà àwọn ti wà láyé igi àwọn ọ̀fà wọn ó di wa lọ́fà wọ́n pe kápẹ́lójú ogun ni àwọn nǹkan ní ti ṣeré ọgbà kẹ́ẹ̀sì ẹ̀ sí lójú ogun nítorí kí nítorí kó ń bàbà dìbìtì ẹ̀wọ̀n kí sẹ̀rẹ̀ káàdùn náà ìgbà kan nílùú gàṣà láwọn ń jà ẹ̀ àwọn ọ̀tá islam ni ló ti àwọn obìnrin síwájú ló ti àwọn obìnrin àwọn obìnrin wọn ń kọ́ ní ìlú wọn ìbẹ̀rẹ̀ kan yìí àwọn mùsùlùmí wọn délé kojú nǹkan wọn àwọn mùsùlùmí nífẹ̀ẹ́ fọ́tàn obìnrin wọ́n ti kọ́ ní wọ́n ti mọ islam ní táwọn òwì táwọn obìnrin kan yà wọ́n ìdìbò fáwọn mùsùlùmí yẹn ni wọ́n ti mọ títí kọ̀ọ̀kan tó bá dé tó bá ti kọ́ ní ẹlẹ́bìnrin yẹn àwọn obìnrin ọmọdé kọ́ yàgbá yìí àwọn ọkùnrin wọn yẹn wọ́n bẹ̀rẹ̀ sí páwọn mùsùlùmí yẹn ní wọ́n bẹ̀rẹ̀ fún ọ̀nà àwọn obìnrin náà ń bá ẹja nù ìṣẹ́lẹ̀ àgbà láì kápá obìnrin àmọ́ bẹ̀rù bẹ̀rẹ̀ sílẹ̀ sí wọ́n parí náà so nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí nígbà àwọn obìnrin yẹn náà wọ́n àwọn ni bẹ́ẹ̀ àwọn mùsùlùmí fún ìgbàta nígbà ìgbà míì ìṣẹ̀rí à ń tí wọ́n gbà yẹn láì والله تعالى عالم نعم أنت هو إيه أنا مسلم فوقكم جميع أودي أنا يبدي لك سواجه أنا مسلم فوقنا على الفوق أما ما أقول لهم بنا جبي جركوا لكن مسلمين أودي يوا نعم قال إمام البخاري رحمه الله 2357 حدثنا محمد أخبرنا عبد الله أخبرنا يا بن سعيد عن عنزلة بن كيس الأنصاري سمي رافع بن خديج قال كنا أكثر آل المدينة مزرعة حوالى جنة قدس ورا مدينة رافع بن خديج بن كيس مدينة ولا جنت نيو كنا نقضي الأرض بالناحية ní àtúnṣánmá ní sẹ́yìn àrùn àwọn ọgbà ọkọ̀ wa á fi àwọn fúnbẹ̀ ẹgbẹ́ sáà ní ro rárá à ń pè ní àtúbájú ilẹ̀ believe wọn ni pé àwọn tó ń ro rárá nídìí kíbi tí ọrọ̀ yẹn lè máa hù قال مما يصاب بذلك اسلام الارض ابن كبار منه ده تمرويه بتفيله انه قوي تمرويه وما يصاب الارض بسبب ذلك lẹ́yìn náà tí lẹ́bàá mú jáde wọ́n fi fún ààyè ọ̀nà èyí náà nígbà náà o èyí ọgbà ilá ìlú èyí ama zahab wọlwọ́raka wọlámi yẹkùn ní yọmọ ìdìn ọgbà ọkọ̀ yìí là máa lù gbà bí ẹsì dàbíta àmà góòlù àbí owó pítà síláàsì náà wọ́n máa fira nǹkan kó sí. báwo mo zara náà wèé باب كم بامي داكو ولو داكو يا ولو بين كذا أمين مني له بين أدم كني يريوكو يا جاج قال قيد بن مسلم عن أبي جعفر قال ما بمدينة أهل بيت هجرة إلا يدرعون على سلس في مدينة على مكة تقول ó láwọn tó àti tó kó máa dákọ̀ lórí pé ó máa fọ́ one third ọ̀rọ̀bù àbí one over four wọ̀gbàrá alì bẹ́ẹ̀ na ṣẹ́dínà alì وسعد بن مالك عبد بن مالك وعبد الله بن مسعود عبد الله بن مسعود وعمر بن عبد العزيز عمر بن عبد العزيز وقاسم عبد القاسم وأروى وعالي بن أبي بكر أتوى أبي بكر وعلي عمر عدوان بي عمر وعلي علي جواب عبد أبي عمر وابن سهل بن سبين وقال عبد الرحمن بن أسود عبد الرحمن بن أسود كنت أشارك عبد الرحمن بن يزيد في الزرع عبد الرحمن بن يزيد عدما كير يكتب عبد الرحمن بن يزيد gbogbo àwọn eléyìí gbogbo àwọn ẹ̀dá ẹ̀kọ́ gbogbo wọ́n ti máa gba wọ́n ti máa kínyẹ̀rẹ̀ ọkùnrin وعامل أمر الناس على إن جاء الأمر بجذري جذري من عنده فلا أشرف بين أمر أنا داوية عامل أمر رضي الله عنه أبو مبادق ولا مبيق يوا عنده من عنده فلا أشرف فيبيق يجدك يمامو إمام وإن جاء ببدل فلا أم منك يليكوا ومن تبعيك قال حسن بن العباس أن تكون الأرض في اهديما ويبسطان جميعا مما يقبل منه وهو بينهما الشاب القويم قلت إليه لأهديما أن يعني كانوا نعمل جني وينفقاني وينفقان جميعا منذ فرق وقد ما نوي مما خرجان منهما من تحدث لا تسرع من وراء ذلك الزهري إمام الزهري ده فراملي قال حسن أفضل العباس أن يتبع قتل على النسب بأن يقصدون يقصد بالقوي يقول ماري قد نجي قال إبراهيم وابن سرين وعطاء الحكم والزهري وقتادة لا بد أن يوتى صوب بثلث أو ربع نهوي الثياب ربع fẹ́ pé aṣọ tó máa fi owó yẹn hùn ni ó mú one third àbí one over four rẹ̀ àbí tó dúró àjọjọ àbí lórí ọ̀kálà Ma'mar lábàtà àǹtẹ̀kọ́nà máa ṣe àlàsọ́lọ́ sí bọ̀rọ̀bọ̀ ìlà ajal musamman kusaburu ń bẹ fa Ma'mar kusaburu rẹ̀ pé máa ṣe àǹkan sí ní dumuni tó fẹ́ pé máa mú one third àbí one over four rẹ̀ ìlà ajal musamman fáàfù kan tó jọ àbí lórí wọ́n ti báyìí ọmọ mo túbọ̀ nǹkan nǹkan sí i nǹkan báyìí ọmọ tó bá bí wọn ló lè jáde mí náà níbi àjọmọ́ ìlà báyìí àwọn yóò ní káìm ọdún mẹ́ta ni ọdún márùn ni ọdún mẹ́wàá ni wọ́n ti lọ àbí ìrìn ni àti two thousand three hundred and twenty eight حدثنا إبراهيم بن منذر حدثنا أنس بن عياد عن عبيد الله النافع عن عبد الله بن عمر رضي الله عنهما أخبره عن النبي صلى الله عليه وسلم عامل خيبر بشمس ما يقبل من من الثمر والزرع قال سيدنا عبد الله بن عمر رضي الله عنه أني أخبره عن النبي صلى الله عليه وسلم في أمور الفرد عامل خيبر الذي بيه أو يقول لا خيبر إلا زوج خيبر بشرط يقولوا ما يخرج من من الثمر الزرع انفوق به ابليس بدل به اما ظن من سوق يوم مدادي ابي يوم فابني الجدي وكان يوتي ازواجه مئة وفقا بينهما فويا ويوان فني 100 كيلو كيلو جرام 80 وفقا للتمر 80 قدم جبنه و وفقا شعير 20 لكنه يربي قسم عمر خيبر سيدنا عمر لقي خيبر وخير أزواج النبي صلى الله عليه وسلم أن يقطع لهن من من ماء الأرض والأرض وتسبيك بخطيكم كنتم ويعوى النبي صلى الله عليه وسلم إنه ميدعة الهبة أو يمدي لهن حكمة لفوة منهن من كار الأرض إنه على عظمه ilẹ̀ ife ilẹ̀ àwọn fẹ́ omi ní ọmọ ní tààrà lọ́fọ́ àwọn àdúgbò wà wọ́n mú nǹkan èso bẹni kàràtà àìṣẹ́ rọ́bì ọlọ́wọ́ àná ìtẹ́rẹ́ ti àrùbọ̀ àwọn fẹ́ ilẹ̀ àìṣẹ́ rọ́bì ọlọ́wọ́ wà náà tó mú farama ilẹ̀ ńgbà náà eléyìí nígbà tí islam ti lóla yẹ Umar bin Khattab ni wọ́n fi àwọn ìsáàni yìí fáwọn yàwó àníbi Muhammad sallallahu alaihi wa sallam wọn kò bá a sanwó lẹ́sàárì. Àdìsú 29 باب إذا لم يترك السنين في المزارع باب تنوى بك شرطكم تشيئي أدو بقى لا في اللوكوهي يبقى كل شرط أما باب تنوى بك شرطكم أدو بقى لا في اللوكوهي باب إذا لم يشترط سنين في المزارع باب تنوى بك لا في اللوكوهي الاسود تعالى سرعة 29 حدثنا مسجد حدثنا يحيى بن سعيد عن عبيد الله حدثني نافع عن ابن عمر رضي الله عنهما قال امر النبي صلى الله عليه وسلم خيبر بشكل لم يخرج من آه ما, ما يخرج من آه من كبر وزرع الشيخ صلى الله عليه وسلم أبا ويهود هو يهود nígbà tó bá sí وما fiber pẹ̀lú pé èso àti nínú nǹkan ọ̀gbìn tó bá gbìn bẹ̀. gbogbo eléyìí fi yé wa pé kò sábúrú ń bẹ̀ kéèyàn ní business àbí kéèyàn ní ìrànlọ́wọ́ láàrin ìpínlẹ̀ tí mùsùlùmí ó di wa ẹ máa ti ràn fúnra yín nípa òwò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní ọmọ tó tó bá ti wà láàrin yìí de àdúgbò ní gbogbo nípa àwọn yahoo dọ̀ Khaybar ó di wa pé tó ó máa dákòó lórí ilẹ̀ yìí àmọ́ gbogbo tó bá rí bẹ́ẹ̀ ẹ máa kú ní ìwà fún mi ọmọ ìlà dáre ó di wà wallahu ta'ala alam naam adúbà yẹn àbí bẹ́ẹ̀ bó ti dábò mí ni sallallahu nabiyul karim wa ala alihi wa ashabihi ajma'in السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام بالله jẹ́rú olóògbà owó ló ná gbogbo owó tó wà lórí ìlú ìdíkọ́ àwọn ọmọ òun lẹ́yìn ọpẹ́ ìtàn rẹ̀ náà àpò àmọ́ yìí. mama mo gbé one third àbí one over four àdúgbò ìbájú àdúgbò ìbájú àdúgbò ìbájú pé one third àbí one over four àtàkàrí fún mi. bọ̀kan tó kún ní ìrìnkò náà ní ọ̀pọ̀ yọ ẹ̀sìn títù náà bẹ̀rẹ̀ ní ó wà lọ́wọ́ agreement wọn ó wà lọ́wọ́ agreement wọn jọ àgbóyè ó di yé ìdàmú wa alaikum salaam dìlà wa alaikum salaam dìlà. wọ́n ní bèrè wọn lórúkọ àwọn tajubẹ́rẹ̀ ibùdó ṣùgbọ́n láti ìgbìmọ̀ wa wọ́n ní àwọn ń kí ìṣá ìlọ́wọ́ ẹnìkan wá wọlé ó wá bá wọn ní orí sùjúdù ní rákà lọ́kọ̀ọ̀kọ̀ nígbà tí ìbámu wa sálámà ẹnìyàn kò wá dìde kọ́ ọmọ rákà kan tó bọ́mọ lọ́wọ́ pẹ̀lú nígbà tó wá sálámà àwọn wá bèrè lọ́wọ́ rẹ̀ pé a ah, ibi ìṣùjú ìjẹ́ tí wá bá wọ́yẹ kẹ́ mú rákà kan wọ́n wá ní rárá pé káwọn tó wá bá wọn ní ṣùjú àwọn ti sáré rùkú káwọn tó wá jẹ́ wọn ní ṣùjú ayé ńlá ìbéèrè wọn bí ni pé ṣé ó ṣe dídí báyìí kọ́nà ọmọṣà ṣe àlékún ìmọ̀ yín àmì. rárá o rárá o eléyìí tilẹ̀ fẹ́ lẹ́lẹ̀ nípa àwọn máa mú ní sùjúùdì ọwá wọlé ọwá ti aláwọ̀ pọ̀ ọwá rúkú sínú ara wọn mẹ́ta ọwá lè bá wọn ní ara o ara o yóò ìtura wọn kí wọn ti bá kí wọn sọjọ kí wọn sọ àwọn kí ni bẹ́ẹ̀ ẹbí yẹ ẹ̀ka mi tí wọn amúra kàkà wa complete ìdíje ìṣòro ló pẹ̀lẹ́ والله تعالى معني من من من أدرك الركوع وقد أدرك الركعة أنت وقع عن ركوع إلي لبواني أم ركعة فأبا بس الله يعني ركوع الله أكبر الله أكبر إمام وتيكوني ركوع ركعة أما الله أكبر برد سمع الله من ده وركعة أجب لدواني سجود أدري والله تعالى عالم نعم Wa alaikum salaam dìbà. Ìjọ dájú nù. Àyìnbá kò sí òṣèlú fáìmà. Wọ́n sọ bá fún ìdílé rẹ̀ sàmúlẹ̀ tàbí lọ dájú. Ó di hàn kò sí òṣèlú fún jáàlì. Ara o. Ó di hàn kò sí òṣèlú fún jáàlì. Ó di hàn kò sí òṣèlú ọwọ́ tó ọmọ àti ìlẹ́nu sọ fún mi tó ẹlẹ́yìn tó fi ẹbí ẹ̀ àmẹ́lẹ́ ìtura ẹni sẹ́yìn àti àfún ó dé àmì ọmọ ọjà dìbí lẹ̀ kó dẹ̀ múra kàkà yẹn wa ìgbẹ́yẹ ni ọ̀rọ̀ tí wọ́n fún mi kò sábúrú mẹ́ yóò tún fẹ́ àmì ìpinnu yẹn kiri zone ní àkàrà yóò tún fi kọ̀m̀pìtì